àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé Ànábì àwọn sàhábà rẹ̀ bẹni tí ó ń tẹ̀lé ìlànà Ànábì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́lẹ́wà kó fi ìkẹ́ tí a sọ̀rọ̀ yìí kó fi kárí wọn. Nàmú gbogbo àti àwọn gbé ètò àdínà ìṣòro gbogbo alákì olùgbòlò assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Àmì Ah, ọjọ́ kẹrin nínú oṣù Ramadan ní 2026 tó sì dédé 1447 so abẹ́rẹ́ wọn bá fún ẹni tí ó ṣe ah, ìnáwó ètò yìí kọ́lọ̀n kọ́mọ́ ṣàbá wa ṣe àlékún dáadáa fún wọn kó bá wa dúpẹ́ fún wọn o bá fi ìṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wọn o kó sì ṣọ́ dúkìá wọn náà kọ́ ọlá ìjọ kan oṣù rẹ̀. nàmúgbẹ́ bí mo ṣe sọ. So, wípé ìnìlà ní àwẹ̀ ọdún yìí àwọn tó ń jẹ́ àwọn al-akhlaqu as-sayyi'a àwọn ìwà burúkú tí Islam ọ̀fẹ́ tí kò yẹ kí ká máa rí lára mùsùlùmí so kí mùsùlùmí fi kó fi hùwà yẹn kó fi ṣọ̀ṣọ́ kò dáa àwọn ìwà yẹn la fẹ́ máa ṣe lálàyé ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì láti sọ síwájú aburú tó ń bẹ níbi àwọn kí òun jẹ oníwà bú àwọn ewu tí ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá jẹ́ oníwà bú kódà sọ débi pé fún wọn tó máa ń jẹ́ mọ̀lẹ́bí oníwà bú so bí ìwà bú bí ó ṣe máa lapa tí ó máa affect wọn tí ó máa kó ìnira bá wọn ní ìṣẹ̀mí ayé ń ṣàlàyé rẹ̀ àmọ́ ní èní èyí tí a fẹ́ mẹ́nu kàn nínú àkọ́kọ́ náà àwọn ìwà burúkú tí à ń ṣàlàyé òun náà ni alọ́gọ́dọ̀p alọ́gọ́dọ̀p kí ni jẹ́ alọ́gọ́dọ̀p ìbínú ní jẹ́ báwọn ìbínú so ìbínú jẹ́ ìwà min al-akhlaq nínú àwọn ìwà tó burú tí Islam lé wa jìnnà sí i kódà islam rí pé wa huwa miftahu kulli sharrin ìbínú òun ni ó jẹ́ kọ́kọ́rọ́ gbogbo aburú gbogbo aburú so lẹ́yìn kí aburú tí ó bá ṣẹlẹ̀ tí wọ́n fi ń sílẹ̀kùn rẹ̀ ìbínú ni kí ni wọ́n jẹ́ ìbínú gangan àwọn afáàmọ́ ṣàlàyé pé ìbínú wà gọ̀lẹ́yàánú dammil qalbi talaban bil intiqam òun ni kí ẹ̀jẹ̀ ọkàn kí ẹ̀jẹ̀ inú ọkàn yẹn kó rú kó rú láti pé èèyàn fẹ́ báyàn jà èèyàn fẹ́ bẹ́ẹ̀ nìkan jà èèyàn fẹ́ react sí nǹkan tí èèyàn ṣe fún yàn àwọn afáà tí wọ́n jẹ́ àwọn onímọ̀ ọkàn onímọ̀ nípa àwọn àwọn àìsàn ọkàn àti àwọn bí ẹ̀mí ṣe máa ń rí wọ́n ní fámátà àbíkánlẹ̀ àwọn olàmáwòlà àtìbá olàmáwò tib àwọn àfá oníwòsàn tó mọ̀ nípa ẹ̀yà ara ọmọ èdè ènìyàn bó ṣe máa ń lọ bó ṣe máa ń bọ̀ gbogbo tó máa ń ṣe nínú ara wọ́n ní fámátà godibal insan wọ́n ní pé gbogbo àtọ́mì èèyàn bá ti di pó bínú sáárọ̀ tí náà rọ̀ lọ́gọ́dọ̀ wọ́n ní nǹkan kan bí iná iná náà ní ìbínú pé wàá dìde náà yẹn ó jó fawranan ní jíjó yaghla bihi dammul qalbi ntí wàá máa kóná má tí ó máa kóná má ní ẹ̀jẹ̀ nù ọkàn ẹ̀jẹ̀ tó máa ń wà nínú ẹ̀ ọkàn wọn so iná yóò wá hìtì má iná yẹn yóò wá ìbínú yóò gbé iná wá yóò wá jẹ́ kí ẹ̀jẹ̀ wọn kò gbóná tẹ́jẹ̀ ń bá ti wá ru wọ̀yẹ̀stẹ́ǹṣirò bí i alọ́ìrúk àwọn iṣan iṣan ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò fọ́n ká yẹni pé àwọn ẹ̀jẹ̀ yóò fọ́n ká síbẹ̀ wọ̀yẹ̀rẹ̀tẹ́fẹ̀ẹ́ ìlà àìlẹ́lbẹ́dẹ̀n yóò wá lọ síbi gbogbo àwọn ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹni pé ẹ̀jẹ̀ yẹn yóò sàkúlẹ̀tì ní ẹ̀jẹ̀ gbígbóná yóò sàkúlẹ̀tì gbogbo ara. sùkámà yẹrtẹ́fì ìlmáàl àlọ́dí yọ́gìlì fìlọ́kìdì gẹ́gẹ́ bó ṣe pé tán bá dé omi mọ́nú abọ́ tán dé mọ́nú omi mọ́nú kòkò kan inú bọ́kẹ́tì kan tán wá dáná sí lábẹ́ báà náà ṣe mọ̀ pé mọ́ orí tó bá tó táìmù kan tí wọ́n mọ̀ sí gẹ́gẹ́ ni ẹ̀jẹ̀ sì máa ń ṣe ni ìbínú ṣe máa ń jí kí ẹ̀jẹ̀ kó ṣe ní ara so wọ́n ní òun ló fà tẹ́wá ti dé tẹ́ni tó bínú yahmarul wajh wọ̀là àìn ojú rẹ̀ ọpọ́n ojú rẹ̀ ọpọ́n ọyọ ní tẹ́fìkùl àwùdá àti gbogbo àwọn iṣan iṣan rẹ̀ yóò dìde nígbàgbàgbà ìgbà tí èèyàn bá ń bínú ẹlòmíì ẹ̀rí gbogbo iṣan wájú rẹ̀ ẹlòmíì ẹ̀rí iṣan ní gbogbo páríkẹ́ rẹ̀ tí ó ti tí ẹlòmíì yóò ran ojú kankankankan nítorí ìbínú ojú yẹn wà pọ́n so ìbínú ni ó máa ń fa irú nǹkan báyẹn. fáwọn afáà ní ah, ìbínú agbára tó mọ́ lọ lè ń ṣe lára ibi tó mọ́ lọ lè ń dúró sí mahallu alqalb ní ọkàn ni ní ọkàn ni wa innama tatawajjahu hadhihi alquwwa inda tawazunha ila daf'i almu'dhiyat ìyẹn ni pé ṣe rí àwọn ìyípadà tó mọ́ ń ṣẹlẹ̀ agbára tó mọ́ ń ṣẹlẹ̀ nínú ọkàn tí yóò mú ọkàn gbóná yìí gbàtẹ́mi bá rí nǹkan kan tí ó bí nínú ni kọ́bùlà òwe kó ìyá sí nǹkan yẹn kó tó ṣẹlẹ̀ ààrẹ ẹ̀ṣẹ̀ yóò ti wá gbóná inú ti bí wàyí lọ́tà ṣọ́fì wọ̀lẹ̀ ẹni ti kàn bàáyìdá okó ìyá lẹ́yìn ìgbà tí kíní yẹn bá ti kó ṣẹlẹ̀ tẹ́mi gbóná tán ó di pé kíyàn fẹ́ já hmm, kíyàn fẹ́ ṣẹni tí èèyàn bínú kíyàn fẹ́ ṣe ní sùtá nǹkan tí èèyàn bínú sí òun kíyàn fẹ́ ṣe ní sùtá so yóò bá ṣàlàyé pé Islam kò fẹ́ kí wọ́n máa bínú kọ́lá ìsìláàmù ká kọ́mìnà àkìlá kàlùmọ̀lẹ̀ èyí wà náà ìpé ìwà tí ọ̀dá kí wọ́n máa wù ní ìsìláàmù lè wá jìnnà sí bóòlù àti wọn kó ìsìláàmù ní ká máa ṣe nǹkan ẹ̀fà lọ lè wọnú ayé al-Qur'an níbẹ̀ ẹ̀sìn gbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ Suratu Shura ayé thirty seven a'udhu billahi minash shaitanir rajim qul huwa alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal fawahish wàyídà máa gọ́ọ̀bì búhùm yọ̀gọ̀fẹ̀rọ̀n olúwa ní àwọn tó ṣe pọ́n jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìṣìnìbùnà kàbáyọ̀rọ̀ ìsìn wọ́n jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wẹ̀lfọ̀wá àti àwọn ìbàjẹ́ wọn ò súnmọ́ bàjẹ́ so wọn kì í ṣẹ̀ṣẹ̀ wọn kì í ṣèbàjẹ́ wàyídà máa gọ́ọ̀dì bú wàyídà máa gọ́ọ̀dì bú tán bá wá bínú hùm yọ̀gọ̀fẹ̀rọ̀n ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti tún padà farabalẹ̀ wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣàforíjì wọn ẹni tí wọ́n kájú wọ́n padà tó ṣe sùúrù níbi ìbínú wọn so ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jẹ́ ẹni rẹ tó fẹ́ jẹ́ èèyàn rẹ láyé gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò jẹ́ oníbínú fùfùfùfùfùfùfù nínú àwọn hadith Ànábì sallallahu alayhi wa sallam ibnu Umar radiyallahu anhu ó lọ lè bá Ànábì sallallahu alayhi wa

ìyẹn ti bẹ̀rẹ̀ ìbínú ọlọ́wọ́ ọba so ara abúta fi mọ̀ pé Islam kò fara mọ́ ìbínú nìyẹn Mu'awiya ibn Haida ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé pé al-ghadab pé ìbínú ti rí yẹn yufsidu al-iman máa ń ba ìgbàgbọ́ jẹ́ mọ́yàn lára ni máa ń ba ìmánì jẹ́ kama yufsidu as-sibru ala gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàrà nǹkan tó ń pè ní bára ni pé irúgbìn kan tó korò ó gan tó bá dà sínú oyin yóò sì ba oyin jẹ yóò sọ oyin náà di nǹkan tí ó korò nísìn wọn ní bí ìbínú ṣe jẹ nìyẹn pé tí wọn bá ń bínú ìbínú máa ń kó bá ni máa kó bá ìgbàgbọ́ yàn ṣùgbọ́n kan náà abúlé tọrọ bí ọlọ àìlèwu òun náà tún ṣàlàyé pé anabi sọlọ sọlọ sọ pé laysa àníbi níṣẹ́ rí kìí ṣe ẹni tá a lè pè lálágbára olẹ́ni tó bá lè jà tó lè sáré lé àyàn mọ́lẹ̀ ó lè ṣìyàn léṣe so àníbi ní irú ènìyàn kọ́ lágbára o walakinna al-ghadab alakinna shadid àníbi ní ẹni tó ń jẹ́ alágbára òun náà ni man yamliku nafsahu inda al-ghadab olẹ́ni tó ṣe kó bá máa rí ẹ̀mí ara rẹ̀ kó máa rí darí yóò yóò kapa àgbà tí ìbínú bá bí tínú bá gbé tínú bí yóò darí ẹ̀mí òun kò ní jẹ́ kò ní tẹ̀lé ìbínú yẹn lọ kò ní jẹ́ kí ìbínú yẹn kó gbé òun so àwọn eléyìí láàfin bí al-Qur'an àti hadith Ànábì sallallahu alaihi bí ó ṣe ń ṣàlàyé fún wa nípa pé kí a má máa bínú ká jìnnà sí ìwà ìbínú bí nǹkan tí kò dá ní ìbínú so tábà ń ṣàlàyé pé èèyàn ń bínú so ìbínú kan mẹ́ tó ṣe pé ìbínú dáadáa ni òun náà ni tí ẹ bá bínú nítorí tọ́lọ́run ọba so ẹ̀rí pé ẹni tó bá ti bínú nítorí tọ́lọ́run yóò dùn lórí àlà ọlọ́run náà ni kò ní tibẹ̀ kò kọjá sí pé kó wá di pé ọmọ ìrọ̀lẹ́ wá ṣe nǹkan tí ọ̀tà kò tọ́lọ́run so ìbínú nítorí tọ́lọ́run náà ni kí n rí kọ́lá ìbẹ̀lẹ̀ àná àlẹ́sọ̀ sọ́làmù yìí bínú ilẹ̀ ìdàn tó ṣìkà màṣáàrìmùlá àfi tán bá ń fa ọgbà orí lọ́wọ́ ọba ya náà làlẹ́ ìmọ̀ ń bínú tánà ìbá ju pé á ah, irú àwọn nǹkan wo làwọn èèyàn ń ṣe yìí so ẹ rí ní ojú ànábì sallallahu alaihi wasallam pé ànábì ò fẹ́ràn nǹkan yẹn so irú ìbínú yẹn tẹ pé yẹn kan pé á ní ọláyìn kẹta ni yìí ń ṣe yìí kódà á ah, ah, bóyá ó ṣe máa sọ báyìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn bóyá ó ṣe máa wùwà báyìí ilé ìtakò islam so irú ẹnìyẹn náà ó bínú náà ni àmọ́ kìí ṣe pé bóyá wá di pé lọ́mọ wa wu àbínú ti gbogbo ìṣàn orí rẹ̀ ọ̀ wá lé kókókó gẹ́bà ti ṣàlàyé lẹ́ẹ̀kan tí gbogbo ẹ̀mí rẹ̀ ọmọ wa gbóná tí irú ìyẹn kọ́ ọkọ̀ ni tí a ń ṣe ní àlàyé so ìbínú tí wọ́n kàn fi ṣàtakò nǹkan tí ẹni tí ń ṣe aburú ti ń ṣe so Islam ò rí pé eléyìí òun burú kódà tí wọ́n bá ṣerú yẹn tí a bá ṣe irú yẹn kó lẹ́ni tí ń sa burú nìsín ò sì dákẹ́ à irú ẹni yẹn kò bínú sí nǹkan tẹ́ni yẹn ń ṣe sòrí tó kò bínú pé kò sọ kó ta kó nǹkan yẹn ẹni yẹn wá ìbínú ọlọ́wọ́ bá nù irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáwọn bàánú Israel tó máa bá ní lóyìn alladhina kafaru min bani Israel ala lisani Dawuda wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun olúwa ní èmi ọlọ́run ó ti làánà bàánú Israel látẹnu ànábì Ìsá àti ànábì Dawud wọ́n ṣe pé láwọn Bani Isra'il ذلك بما عصوا كلوا فانكم شلون وكانوا يعتدون wọ́n kọjá là wọ́n ni كانوا لا يتناهون عن منكر فعلوه ńdó fani pé wọn kì í takò ẹni kí bá ń ṣàbúrò wọn kì í bínú sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jọ mọ ọlẹ́rìn wọ́n jọ mọ fẹ̀yìn náà ni ruwa ni rabi sọmọ kánú ya so nísìn àti wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ wo àwọn asarul ghadab kí ni àwọn aburú tí ìbínú máa ń kó báyà kí làwọn aburú tí ń bẹ nídìí ìbínú tọ́ gẹ́gẹ́ bá ìṣàlàyé pé nǹkan burúkú ni ìbínú tí ìbínú bá wà lágbára orí èèyàn tẹ̀lẹ́tẹ̀hìbù náà rò ó iná ìbínú yẹn mọ̀ wá jù lára ń tọ̀hún hátà tó fi di pé ẹnìyẹn ahmed sọ̀híbàhà iná ìbínú yẹn yóò sì yóò fọ ènìyàn lójú lásìkò yẹn kò ní rìnà tí bá ń bínú tẹ́lẹ̀ bá ń bínú so àwọn èèyàn tó ń jiyàn lálá lọ́dọ̀ rẹ̀ wọ́n sì wá fà wọ́n fà á tì wọ́n bá a sọ̀tì kódà kò ní rí wọn so ara burú tí ìbínú máa ń ṣe fún yàn nìyẹn lẹ́yìn ìgbà tójú rẹ̀ bá wọlé kan wọ́n ní ṣé orí mi ni à ń ah, rí yìn ní mọ̀ pé sòrò eléyìí aburú tí ìbínú wọn fún àná ìmọ̀ ń fọyàn lójú ìtumọ̀ pé kò ní jẹ́ kí èèyàn orí ni lásìkò tí yẹn bá ń bínú ò ní rí nǹkan kan tó bá ní kó rí kódà wàá sọ mẹ́tì à ń kó lè nà sí ìhàtìn kódà ìbínú máa ń díyàn létí gbogbo ìmọ̀ràn tó bá yẹ kéèyàn gbogbo wá sí bá ń ṣe fún yẹn pé hey n tó fẹ́ ṣe so kí ni ò ní gbọ́ kí ló fà ní pẹ́lẹ̀ anna lọ́gọ́dọ̀ba yartafi'u ila dimag torí ìbínú tí wọ́n bá ti bẹ̀rẹ̀ bínú báyìí ọpọlọ yẹn ni ìbínú ọmọ sáré lọ ń sáré lọ bí ọpọlọ lọ fa yughatti ala ma'adin al-fiqh ẹ̀rí gbogbo bí tíyàn ti máa wá ronú yẹn tí ìrònú ti máa ń wá tíyàn ti máa ń gbé nǹkan yẹ̀ wò ìbínú yóò di bẹ́ẹ̀ ni yóò di pa kódà وربما تعدى إلى ما عاد الحس قرآن بامي gan máa ń débi àwọn nǹkan tí èèyàn máa ń fojú rí gan ṣe pé kò wá ní rí nàmá fatasilamu àìníhù ojú rẹ̀ wà ṣúkúkùn wà láyà rọ́bẹ̀ àìníhì wà látàsímà kìlìmà kò ní rí nǹkan kan mọ́ kò ní gbọ́ nǹkan kan mọ́ gbogbo tó bá sọ fún kò ní gbọ́ àfìgbà tó bá bí ìbínú yẹn tán tójú yẹn bá wálẹ̀ kódẹ̀ lónìí ìyá rẹ̀ bàbá rẹ̀ tí bá ti ń dínú tí ń já wọ́n láti wọ́n láti tó gbúrú léyìí ara àwọn aburú tí ìbínú máa ń ṣe fẹ́ni tí bá máa ń bínú nù tòun tí bá ti ń bínú tó ojú rẹ̀ díẹ̀ tí ò rí nàmá ni díẹ̀ tí kò lọ́pọlọ má náà ó ṣe máa wà lára àbínú bákan náà tí ẹ̀ bá wo ẹni tí ń bínú oníyàtàgọ́ yúrò lè kí ìkọ̀ ni ó rí pé bí ó ṣe rí tọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ yóò sì change yóò change ní picture rẹ̀ yóò change ìyẹn ni pé kí yóò wú báyìí rí pé àá wọ́n ṣe dàtọ̀ rọ́ọ̀dẹ̀ ti fi làtọ̀rọ̀ kódà gbogbo àwọn e, e, ìka rẹ̀ gbogbo ara rẹ̀ ẹ̀sìn mọ́ yóò sì mọ́ gbà gbìgbìgbìgbì ìwà wèrè ni ọmọ wù ó lè gún yàn ní nǹkan so ó lè fọ nǹkan mọ́lẹ̀ ó le kọ́ra ní ẹlòmíì lè jára rẹ̀ sí òhò tó torí pé ń bínú tí wàá rí bí wèrè so walaw yani lẹ́yìn algodban kọ́nà walaw ra'a algodban suratan kọ́ra ẹni tí ń bínú yẹn tó ń gaba rí fọ́tò ara rẹ̀ nígbà tí ń bínú yẹn kẹ́nìkan wá kọ́ kankan fídíò rẹ̀ kọ́ wá fira rẹ̀ hàn rẹ̀ yóò wá rí bí òun ti rí rádaràda òun gan kò ní láìkì irú nǹkan pé ààbò ah, lòún ṣe rí yìí tó ara àǹtí ìbínú máa ń dá kalẹ̀ nu wọn sún ọ̀dì dàkúdà ẹ wàá rí bí wèrè náà ti ń bínú kóra yóò wù àwèrè yóò máa sọ̀rọ̀ wèrè yóò máa rìnrìn wèrè ìṣe wèrè ni wọ́n máa ṣe torí pé ó ń bínú irú ẹ̀ ní káfílẹ̀ bọ́ọ̀lù nǹkan tá à ń sọ yìí yé àdéhùn Suleiman bin ford ó ní níjọ́ kan استب استب رجلان عند رسول الله صلى الله عليه وسلم لا وكن مجي وبرسين بورا ونحن جلوس عنده صلى الله عليه وسلم أوس جكوتي النبي وأحدهما يصب صاحبه يعني كوان بو يعني كيجيره مغضبا بين سنبو كلو بينو بينو قد احمر وجهه وجهه ما ما نبي شيء رباي anábì sọ̀lọ́ sọ́lọ́mù wa ní inni la a'lamu kalimatan anábì ní bó ṣe wà yẹn o mo mọ gbólóhùn kan mo mọ gbólóhùn ọ̀rọ̀ kan yẹn ní kí àtikáàrù kan law qalaha tóbi lè wí gbólóhùn yẹn la dhahaba anhu ma yajidu ìbínú tí ń dààmú rẹ̀ yẹn yóò sì kú lára rẹ̀ ẹ̀ẹ́ anábì wa ní law qala a'udhu billahi minash shaytanir rajim tó bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim tó bá wí bẹ́ẹ̀ dínú yóò sì kú lára rẹ̀ faqalu lirrajul àwọn sàábà wa sọ fọ́kùnrin yẹn pé ala tasma' ma yaqulu an-nabi sallallahu alaihi wasallam pé ṣé o gbọ́ nǹkan tí ànábì sọ ni ṣòwò oníbìnú yìí tí ọ̀gbọ́ pọ́ńtánábì ọba ni ah kọ́ọ̀lù ọkùnrin tí ń bínú yẹn ni inni lastu bi majnunin ní ní ṣe wéré so yẹn ní káwọn yóò ń ṣe mọ̀ pé à ah, ìwà bí ìwà wèrè ló ń wù yìí so ó ti ń ó ti ń jẹ́ ká máa rí ọ bí wèrè òun náà ti wá fura pé báwọn yẹn fi ń bá wọn sọ̀rọ̀ pé tó ságbọ́n tánà ti sọ wà ní àlàkà ah, ìwọ̀n ọlọ́ ní ẹsẹ̀ wèrè tuntun mọ̀ rẹ̀ ni pé ìbínú táwọn sọ̀hábà ń wọ́n ní pé máa ń kó yẹn láàká yìí lọ so a máa sọ̀rọ̀ yẹn kí ọmọ rẹ̀ áàtì bíi bíi wèrè wọ́n ní kí ọmọ rẹ̀ áàtì bíi wèrè so bákan náà ara àwọn aburú tí ń bẹ níbi ìbínú òun náà ni pé yaj'alu ghabbana asdiqa'ahu a'da ba'idina anhu gbogbo àwọn ọ̀rẹ́ tọ́mi ènìyàn bá ní tí wọ́n bá ti lè bínú jù àwọn ọ̀rẹ́ yẹn wọ́n padà di ọ̀tá yẹn wọ́n sì jìnnà sí yẹn torí ò ní mọ bó ṣe mọ hùwà pẹ̀lú wọn ò ní mọ bó ṣe mọ hùwà pẹ̀lú wọn pẹ̀lú ìbínú tí ń dààmú rẹ̀ wọ́n padà wá dọ̀tá kọ́dà ẹlòmíì ló dọ̀tá ìyàwó rẹ̀ látara bínú tó pé ìyàwó kò ní níyàwó ńlé mọ́ àìmọye obìnrin tó kún náà ti kún ilé ọkọ tí ò sì ní ọkọ mọ́ látara ìbínú ìbínú tó tó bínú ló ti bínú ló ti bú bàbá ọkọ ló ti bínú ló ti bú ìyọkọ ló ti bínú ló ti bú gbogbo àwọn ẹgbẹ́ ọkọ wọ́n sọ fún kò ní gbọ́ ṣùgbọ́n sọkùnrin náà ni olóòtúrọ̀ lè bú àwọn àná rẹ̀ pẹ̀lú ìbínú burúkú ó ti sọ̀rọ̀ burúkú sí wọn tó yíwá di pé aláìláì ah, àwọn olè fẹ́ra àwọn máa o tó látara ìbínú tí ọ̀dà ìbínú máa ń sọ àwọn ọ̀rẹ́ èèyàn àmọ́ sọ wọ́n di ọ̀tá èèyàn ni tó látara ìbínú tó bá kan náà ìbínú yóò fi dùn máa kọ́ ọmọ bí i di àmẹ́lẹ́yẹ́dì yìí aṣáákù àwọn iṣẹ́ tí èèyàn fowó ara èèyàn ṣe tó jẹ́ iṣẹ́ tó lágbára ọmọ èèyàn ó sì bàjẹ́ yọ bàjẹ́ iṣẹ́ tó ti fi ọgbọ́n tó gbọ́n tó ti fi ṣe ìdùnnú burúkú èèyàn sì bàjẹ́ fídà kọ́ ike kọ́lé la ní àsìkò tó kéré àsìkò tó kéré yóò sì yóò sì ba àwùjọ àwọn jẹ́ nítorí ti ṣe láti ọdún gbọ́n títí ń ṣe bọ̀ láti gbé ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣe lè fi bínú bàjẹ́ ńjọ́ kan bákan náà ẹni tó bá jẹ́ oníbínú kì í sábà ṣàṣeyọrí tí ìbínú bá ti pọ̀ jù bí yẹn kọ́ṣẹ́ ò ní ṣàṣeyọrí níbi iṣẹ́ yẹn torí pé kí ni yóò bínú sọ́gá rẹ̀ tó fi di pé kò ní ríṣẹ́ kọ́ mọ́ so kóra ẹ̀ máa yé àwọn èèyàn tó ti lé kọ́sọ́mà lọ àwọn kọ́sọ́mà ti sáfún tó ti jìnnà sí látara pé kí ni ìbínú burúkú yìí náà ni so mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ìwà ìbínú èèyàn gbọ́dọ̀ máa ń gbọ́dọ̀ jìnnà sí i. sọ́tà bá ń ṣàlàyé ìbínú àwọn apá máa ń pín sí pé ọ̀nà mẹ́ta ni máa ń gbà wá àwọn ìlú mẹ́tò ṣe pé mufuritu ni wọ́n àwọn ìlú mẹ́tò ṣe pé mufaritu ni wọ́n àwọn ìlú mẹ́tò ṣe pé mu'tadilu ni wọ́n níbi ìbínú kí ni mufuritu òun náà ni ẹni tó ṣe pé aláfijù ni níbi ìbínú sàláṣẹ́jù pé ìbínú burúkú mọ́ sọ kí ní kàbá yóò bẹ̀rẹ̀ ìbínú ni mọ́ bá sọ̀rọ̀ ìbínú ni búrí nǹkankan ìbínú ni tí ó fi farabalẹ̀ kó ṣàlàyé ọlọ́mọdé ìbínú ló fi yọjú rẹ̀ burú ẹni tó bá ń ṣerú sẹ̀ ní báyìí ẹnìyẹn kì í ṣe ọmọlúwàbí so ìwà burúkú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ tí gbogbo èèyàn máa sá fún ṣe pé ọlọ́wọ́ bá gan-an kò yọnu sí ọlọ́wọ́ yọnu sí kí ọjọ oníbi ní ẹwọ arákùnrin kan tó wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní awsini ya Rasulullah Ànábì fún mi ní mọ́ràn ìtànàbí sọ múnà ní pé la taghdab mọ́mà bínú mọ́mà bínú ẹni yẹn tó sọ pé Ànábì ṣe àní ó fún mi ní mọ́ràn ìtànàbí sọ fún mi ní pé àní ó sá mọ́mà bínú la taghdab mọ́ bínú so bí ṣe ń dé ìlànà yàní ìbínú sáàmà máa bínú ma so ẹwọ ìbínú nǹkan burúkú ni ó máa ń dá fún ọmọ ẹ̀dá ènìyàn so àìmọye àìmọye nǹkan tí wọ́n ṣe láti yọrí látara bínú kò sì náírà sí yọrí rẹ̀ àìmọye ọmọ tó ṣe pé ó ti di ẹni tí ó ṣòfò àmójútó látọ̀dọ̀ bàbá rẹ̀ látara bínú àìmọye òbí tó pọ̀ náà ti ṣòfò ọmọ látara bínú látara bínú sọ̀rọ̀ eléyìí tí ń jẹ́ pé ìwà tí Islam ọ̀fẹ́ ni kò sí nǹkan tá ń wá fún wájú pé ká jìnà sí lọ ẹni tó bá ti jẹ́ oníbínú aláṣẹ jù níbi ìbínú bọ́rọ̀ ló ṣe máa rí lásán bẹ́ẹ̀ náà ni àwọn ìbínú kan tó ṣe pé òun náà ń pè ní ẹni tó wá ní ẹ̀mú farit aláṣẹ tó níbi ìbínú ẹni pé ohun tẹ́ni tó ń ṣe pé yóò rí nǹkan burúkú táwọn èèyàn ń ṣe tó kó bínú sí kò ní bínú so kò ní bínú bí kóra àwọn àtàwọn ń sa aburú aburú ẹ̀sìn kóra ọmọ kékeré ń ṣe zina kóra ọmọ kékeré ń jalè so kò mọ́ àbínú sí bí a ah, nǹkan tó ń fi wọn o àbí ọ̀rẹ́ rẹ tẹ̀mí ń sa aburú kan so yóò bínú sí yàn àbẹ́ bínú tẹ̀ ń sọ ìtumọ̀ rẹ ni pé èèyàn pè lákèésí ẹni tó bá ní pé àwọn ò lè bínú sírù nǹkan bá àwọn ọjọ́ ènìyàn ń pè ní mùsọ̀rẹ̀ àwọn aláṣẹ ètò nípa ọ̀rọ̀ bínú nù mọ̀ẹ́tẹ́dẹ́ làwọn làwọn tó ṣe pé wọ́n wà dọ̀gbàdọ̀gbà tó bá rí nǹkan tó bí wọn nú ó bínú níwọ̀nba tí kò ní takò òfin ọlọ́wọ́n ọba tó tí kò ní sí kí wọ́n máa wíwí kúwì tí kì í sí kí wọ́n máa sọ nítorí pé wọ́n ń bínú tí sì kí wọ́n máa wọ́n àárí bí wọ́n wùwà bí wèrè nítorí pé ń bínú sọ̀rọ̀ tó ń jẹ́ mọ̀rẹ́tẹ́dẹ̀ lẹ́nu irú ẹ̀ ni Islam fẹ́ ká jẹ́ tába ti rí nǹkan bínú ká bí kó sì tán lórí pa Yorùbá náà máa ń sọ ọ̀rọ̀ rẹ̀ ti dáa wọ́n ní ẹni tó rí nǹkan tó bínú tí ò bínú kò ṣe dáa àwọn wa ní ọmọ àlè náà lẹni tó rí ní tó gé ló tí ò gbọ́ bákan náà wọ́n máa lè lẹni tí wọ́n tún bẹ̀ ẹni tó rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ kó bínú tó bí wọn náà máa lè lè bákan náà pé kó tó wá rí nǹkan tó bí inú wọn wá ń bẹ̀ kò tún gbọ́ wọn tún ní ọmọ àlè náà tún ni ìtumọ̀ rẹ̀ ni kó fẹ́ ká wà ní balance ká balance lórí ọ̀rọ̀ ìbínú tó wá bẹ lọ́wọ́ bá àìsàn ọ̀jẹ́l tó wá burú tí ń bẹ níbi ìbínú tó bá tún di ní ọ̀la wà tún máa bá ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwòrán ọ̀rọ̀ ìbínú tí a ń bá lọ náà ni a máa bá lọ fún wa tí a bá fẹ́ pè sí orí ètò àbí lẹ́yìn ètò ànilégbà kọlù kápò sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah Sarumi òun ń dágbére pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته